abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala kọ́lọ́wọ́n bá kí wọ́n mọ́sá gba ẹ̀rùn tí ẹnì kọ̀ọ̀kan wa ta kí àdúrà wa ọlọ́mọsá ìjọ gbà èyí tó ti da náà ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́mọjọ bàjẹ́ èyí tó kù káàtó ọlọ́mọsá bá ní ṣe àtúnṣe rẹ̀ abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala ọba aláàánú ọba alágbára ọba tí máa ń ṣàánú ẹ̀dá kọ́lọ́mọ́sá ìṣàánú ẹnì kọ̀ọ̀kan wa orílẹ̀-èdè wa ọlọ́mọsá ìwọlá àánú rẹ̀ ọlọ́mọsá bá gbé iṣẹ́ sàn àwọn tí wọ́n ń darí wa ọlọ́mọsá darí wọn gba béèrè ọ̀rọ̀ ẹni kọ̀ọ̀kan wa ọlọ́mọsá jẹ́ ọ̀rọ̀ ọ̀run bẹ̀. wọ́mínà alifasadi fẹlẹ̀ ard alistimacu ilẹ̀ lẹ́gìnà wàlgìnà dáhùn ọ̀dọ́l yufsidu dúnìyà likulli man yastamici ilayhi wa yufsidu al-akhirah ونسأل الله تعالى أن يجينا من سلاسل الشياطين أيما يا من إنه يسنوا إيتي يا في بني صلى الله عليه òun náà ni ọ̀kan nínú àwọn ìdí máa ń ṣokùnfà wàhálà fún yàn nílé ayé tí ń sì máa ń ṣokùnfà kí ọpọlọ tọ́lọ̀ ń dá fún ni kọ́ mọ́ ṣiṣẹ́ dáadáa mọ́ tí máa ń ṣokùnfà kéèyàn ó dìdàkudà nílé ayé ń bí léyìí tí yóò wá ba iṣẹ́ rẹ̀ jẹ́ yóò ba ìbáàdà rẹ̀ jẹ́ kó tó lọ lè bọ́ lọ́wọ́ bá wa àrùn ni tá a fẹ́ ṣàlàyé yìí tó jẹ́ pé ó ti kálé ó ti kákó everywhere lẹ́tì máa rí ọmọ kéékèèké àwọn ọ̀dọ́ àwọn àgbàlagbà kódà àwọn àfẹ́sìn mi náà àwọn náà kó sínú ẹ̀ òun náà ni ká máa gbọ́ music ká máa gbọ́ music kí náà ń pè ní music music òun náà ni alìgínà nínú èdè lárúbáwá àwọn musical instrument tí wọ́n máa ń lò láti máa fi kọ music bó ni wọ́n ń pè ní alimaazif nínú èdè Lárúbáwá àwọn àlùfáà wa wọ́n ní ìmọ̀ gbọ́ ìlù àlùjó pẹ̀lú àwọn piano jìtá àti gbogbo àwọn nǹkan mìíràn tí wọ́n fi ń kọrin àtẹni tí ń kọrin àtẹni tí ń jó fórin àtẹni tí ń gbọ́ àtẹni tí ń rà á wọ́n ní ojú olẹ̀sìn wa fi wò nítorí kò sí ní tẹ́sán ọ̀dá sí kò sí nǹkan kan tẹ́nì kan máa ṣe ń tí wọn ò ti ṣe lásìkò ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bàbá ń sọ̀rọ̀ pàrọ̀ tá ń sọ̀rọ̀ òǹdè ẹ̀rí pé sallallahu alayhi wa sallam ń sọ̀rọ̀ lérí ẹ̀ wọn ní alaka tẹ̀mí màtá fàlà àtàmàláhùlà ànábì ní ti máa ń de pàrọ̀ tí ń de òǹdè ànábì ní kò ní parí dáadáa ẹ̀rí pé bí ó bá lásìkò wọn ni ànábì ò ní sọ̀rọ̀ lérí ẹ̀ mísíkì náà ó wà lásìkò ànábì wa Muhammad ìjà ànábì máa ń gbọ́ ìjà àwọn sàhábà tí wọ́n tẹ̀lé ànábì máa ń gbọ́ àwọn irinṣẹ́ yẹn ní máa yàtọ̀ síra wọn gbígbà bá ṣe ń lọ bí bá ṣe ń bọ̀ àmọ́ bákan náà ló hun wọn ohun tá a sì wí ohun ṣaitan ìjà àwọn ìyàwó ànábì máa ń jó pẹ̀lú music ìjà àwọn olùgbàgbọ́ òdodo táwa náà fẹ́ lọ lè jọyìn wọn láti Jánnà ìjẹ́ wọn máa ń gbọ́ music èsì rẹ̀ òun náà ni pé music kìí sọ̀yàn dẹni re music kìí sọ̀yàn dẹni re àwọn musician àwọn ẹsẹ̀ ni re gbogbo àná lèyí ń dá lójú ẹmú musician kan wá ń sìn tí wọ́n ní ẹni re lélẹ̀ láì ní máa dákọ̀ wọn nínú àwọn tí wọ́n ti lọ àtàwọn tí wọ́n ń bẹ nísìn ẹmẹ́nìkan wá ẹni re lélẹ̀ àwọn àlùfáà wa. wọ́n ní lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéékèèké àwọn bàbá náà tó jẹ́ pé ọ̀rọ̀ òye mísíkì ti fẹ́ di halal lọ́dọ̀ mùsùlùmí lẹ́ni léyìí tó jẹ́ pé àrọ́ọ̀mù ni ọlọ́run ṣe wọ̀ nítorí pàbùrú wà ń bẹ̀ òṣòro nínú mísíkì jama gbogbo àwọn ilé ijó náà ń bẹ lẹ́sẹ̀ títí káàkiri ni wọ́n play tí wọ́n play music fún wọn bẹ̀ jàmá ṣé dáadáa wọ́n ṣe mẹ́ òun kò ní dágbére lé kò sì ti sọ pé bẹ́ẹ̀ lòun ti ń bọ̀ wọ́n ní gbogbo ẹni tí wọ́n bá fẹ́ kọ́pọ̀ lọ́rọ̀ dàrú àtọpọlọ ọmọ rẹ̀ ẹni tí wọ́n bá fẹ́ kọ́pọlọ rẹ̀ kọ́ dàrú àtọpọlọ ẹbí ẹ̀ ká gbé ọpọlọ tọ́lọ̀ ń dá yìí ká gbé jìnnà sí music music tinú káà ni tinú rédíò ni alọ̀lẹ́ ìfowórasídìí ni eré fóònù ni ringtone gbogbo ọ̀nà téèyàn máa gbà tí ó fi máa gbọ́ music wọ́n ní kéèyàn ó jìnnà sí láì sí bẹ́ẹ̀ ọpọlọ yẹn ò ní pé dáadáa mọ́ ẹlẹ́ẹ̀kejì àwọn àlùfáà ní music ọlọ́run bá dí ìdí làámọ́lẹ̀ nu Quran ni gbogbo àwọn tá a bá ní translated Quran nílé ká lọ lè wò chapter Quran thirty one chapter six I mean Quran, eh, Quran thirty one verse six Suratul Luqman. سوره اللقمان ايه إلى كيفا اللهم صل على القران الكريم بعد اعوذ بالله من الشيطان الرجيم اللهم باني ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا اولئك لهم عذاب مهين وإذا تتلى عليه آياتنا ولا مستكبرا كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم قرآن 31 آية 6 to 7 kálọ̀ lè kàn lé ọ̀rọ̀ ẹ̀sìn kọjá pé kákà máa wí ta ọlọ́run ọba ní wàmínà nọ́ọ̀sì ọlọ́run ní àwọn ọmọ èèyàn ẹ máa rí nínú wọn máa ń yẹ́sítẹ́rì ìlà wàlẹ̀ hadith wọ́n máa kówó lọlẹ̀ ra àwọn nǹkan tí wọ́n máa fi ṣeré. lèyọ̀dẹ̀là àwọn sẹ́bílélà ní tí wọ́n kówó ra yẹn yóò sì máa mú wọn kúrò lójú ọ̀nà ọlọ́run díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ bẹ̀gẹ́ ìrìn ẹ̀lẹ́mí àmọ́ wọn ò ní mà wọn ò ní fura wọ̀yàtàkìdáhà òṣùwà tẹ́bá wá ní èwo lẹ́ ń gbọ́ yìí wọ́n làwọn fi ń ṣeré ni àwọn kàn fi fọ́ọ̀n ni àwọn fi enjoy ni. ulaika lahum adhabun muhin ọlọ́run ọba ní ìyà yẹpẹrẹ ìyà tá a máa fi jẹyàn tí ó fi dẹni yẹpẹrẹ á fi jẹ wọn tẹ́bá ni wọ́n fi yà jẹyàn ẹ̀ṣẹ̀ yẹn kì í ṣẹ̀ṣẹ̀ kékeré mọ́ ó ti dẹ̀ṣẹ̀ ńlá. وإذا تتلى عليه آياتنا ọlọ́run ọba ní tí wọ́n bá ń ka alukur'ani fáwọn tí wọ́n bá ń gbọ́ orin tí wọ́n bá ń ṣe wáàsí fún wọn wàlá mustakbira wọn ò ní fẹ́ gbọ́ bẹ́ẹ̀ bá ń ṣe wáàsí arúsì máa ní wàlá mustakbira amọ̀tẹ́bájú mísíkì sí àtẹ̀rí àtẹ̀sẹ̀ gbogbo ẹ̀ ní ọmọ mi ka an yasma'a yọ ẹ máa bá a sọ̀rọ̀ ọlọ́run ẹ rò gbọ́ ni ọlọ́run bá ní kò sì ní gbọ́ torí pé music ń bẹ nínú ọpọlọ ẹ̀. ka anna fi udunai waqra ọlọ́run bá ní ìgbà tẹ kí igi bọ́ létí etí méjèèjì tí a gbé tí wọ́n ti kì í ká bọ́tí èèyàn nígbọ́n tán sọmọ́ ọlọ́run bá ní music ti di létí. bàbá ṣeré ohun bí adáàbí ni ẹ fún nírò dùnú pé àwọn ọlọ́run jẹ́ ń yà lọ́rùn àfàwọ̀ abdullahi ibn masoud àwọn tó kéwọ́ lọ́dọ̀ Nabi muhammad sassan wọ́n ní láhùn wàlẹ̀ hadith ọ̀rọ̀ eré tí ọlọ́run ọba ní ẹ̀wọ̀n màlẹ́ kó rà yìí yóò sì máa mú wọn kó lójú ọ̀nà ọlọ́run ọ̀rọ̀ eré wá ni àwọn tí wọ́n ń kọni gan wéré ni wọ́n pè é ipá àwọn ń ṣeré àwọn ń jí wéré ọlọ́run ọba ní ọ̀rọ̀ eré yìí yóò máa mú wọn kó lójú ọ̀nà ọlọ́run àfọwọ́ abdullahi bin eh, masoud ó ní fọwọ́ láhi lẹ́sìn láìla ìlàhùwà ó ní ọ̀rọ̀ eré tọ́lọ́wọ́n bá ń sọ ń bẹ̀ yẹn àwọn tí wọ́n jẹ́ student rasul tí wọ́n wà níwájú anabi ni wọ́n sọ̀rọ̀ yìí abdullahi bin masoud ó lóun fi ọlọ́run ọba búra ọba táyé pè jẹ́rìí rọ ó ní aligina ó ní alhadis music lànàbí ń sọ pé ọlọ́run ọba reverse. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa Quran thirty one ayah six to seven káwọn náà wá ògbésí ayé àwọn tí wọ́n gbọ́ music ìjẹ́ wọ́n ń súnmọ́ lọ́n ni àbí wọ́n jìnnà sọ́lọ̀ ẹ mú fújì kan wá tí ń súnmọ́ lọ́n dojúmọ́ tí sì ń bá àwọn èèyàn súnmọ́ lọ́n ẹ mú àpàlà kan wá tó súnmọ́ lọ́n tí ń bá àwọn èèyàn súnmọ́ lọ́n ẹ mú hip hop kan wá tó súnmọ́ lọ́n tó náà wá mú àwọn èèyàn súnmọ́ lọ́n ọlọ́run bá ní wọ́n máa kú ò lójú ọ̀nà ọlọ́run bègèrè ẹlìmì láì ní mà. anabiwa Muhammad صلى الله عليه وسلم، anabi ni layakunanna layakunanna fi ummati anabi ni sẹ́rí tó bá padà yá akwamun àwọn àjọ kan wọ́n padà máa jáde nínú ìjọ ìmí anabi muhammad yastahiluna alhira àwọn tá a sọ owó tóbìnrin máa ń pa pẹ̀lú abẹ́ rẹ̀ nídìí sìnà wọ́n sọ di owó halal anabi ní kìí ti ṣe halal owó haram ni wal harira aṣọ hariri kìí ṣe halal fún àwọn ọkùnrin wọ́n sì máa wọ̀ wal khamura ọtí mímu kìí ṣe halal wọ́n sì sọ di halal wal ma'azif musical instrument gbogbo ẹni tó bá lọ lé ní dictionary Arabic to English ẹ lọ lé wo al ma'azif ma'azif means musical instrument anabi ni aráàmù ni kéèyàn máa lo musical instrument láti máa fi kọrin tó bá dìgbẹ̀yìn ayé àwọn èèyàn sọ di halal imam bukhari ló gba hadithi yìí wa anabi sọ nínú hadithi mi ó ní la tabi'u alkinan gbogbo musical instrument tí wọ́n fi ń lùlù tí àwọn ìlù piano jìtá gbogbo tí wọ́n fi ń kọrin anabi ni ẹ má ta o kẹ́nìkan má ta nù jọ mi o wala tashtaruhun ẹ̀ sì gbọ́dọ̀ rà lọ́wọ́ wọn wàlá tó alimu hona ẹ sì gbọ́dọ̀ kọ́ọ̀yàn ẹ sì gbọ́dọ̀ kọ́ lọ́dọ̀ àwọn èèyàn tàbá ohun tá a nábì sọ ń bí a gbà pé níta nábì bá ní ẹ má ra ẹ má ṣe ẹ má ta aburú mẹ́mẹ́ni lẹ́ni àgbáńláyé àwọn òyìnbó wọ́n ti kó bọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lérí music bàbá mi gan ọjà julẹ̀tì kọ̀rọ̀rùn. bàbá bímọ ọmọ tuntun tá a ṣẹ̀ bí àkùbà yọ ọmọ gbọ́ music bá ń ṣe ìyàwó music bí wọ́n sòkú àwọn tó ń sòkú gan òkú tó ń bẹ lábẹ́ pákó tó ń bẹ lábẹ́ sàárè tí wọ́n mọ tí wọ́n rán bẹ̀ wọ́n tó mọ lùlù sí gbogbo àwọn joint joint nílùú lẹ́nìí bẹ́ẹ̀ bá ti ń kọjá láàmú gbọ́ gbìgbìgbì gbìgbìgbì gbìgbìgbì gbìgbìgbì lọ́tún lọ́sì lọ́tún lọ́sì sáwọn ẹni rẹ lọ́wọ́ àmì jàmá wàláhì wọ́n ẹsẹ̀ ni rẹ̀ nínú ìgbà wọn kan ànábì ní tó bá dìgbẹ̀yìn ayé ànábì ní àwọn èèyàn wọ́n máa lọ lé ọtí wọ́n máa mutí ń bẹ̀ àwọn èèyàn máa lùlù sí wọn lérí wọ́n máa lùlù lérí wọn wọ́n ti ń lù báyìí wọ́n gbé lù sí wọn lérí wọ́n máa lù wọ́n máa kì í sì máa náwó yóò dáwó lẹ̀. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àwa tá a àtàwọn ọ̀dọ́ àtàwọn adájọ́ ọmọ gbogbo wọn ràn wọn ràn kíní kan orin ẹ̀sìn tí wọ́n ń wí yẹn kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ o ọ̀kan sọ fún mi lánàá pé òun kọjá ń bì kan àwọn àfáà kan tọ́rọ òye wọn làwọn ṣe mọ̀lúdì àwọn ọmọ tí wọ́n máa ń dirun irun kónkólókó tí wọ́n máa ń ṣerun bí irun obì báyìí àwọn ọmọ ọkùnrin tí wọ́n dirun kónkólókónkóló sí báyìí àwọn ni wọ́n lùlù bí mọ̀lúdì sẹ́ẹ̀dí pé àdánwò ti dé nítorí tọ́rọ́kọ́bọ̀ yìí wọ́n ní tàbá lùlù bá wọn ò ní jó tí wọ́n bá sì jó wọn ò ní náwó. àwọn àlùfáà wa wọ́n ní ẹni tí máa ń gbọ́ music àkọ́kọ́ àdánwò tọ́lọ́run fi kàn ó ní pé gbogbo òun rẹ̀ ẹ̀ṣẹ̀ ni ó máa ṣe bí ó bá ṣe sìnà tẹ́lẹ̀ yóò máa ṣe àwọn ní music náà máa bá ṣẹ́wó jó àwọn ni wọ́n máa ń ròyìn abẹ́ ọkùnrin àtàbí obìnrin ó máa gbọ́ music ara ó sì máa le wọ́n ní bẹ́ẹ̀ ọba jẹ ọmọ ta tẹ́lẹ̀ yọ padà dọ́mọ ta ẹni gba mọ́ music yọ dọ́mọ ta ẹlẹ́ẹ̀kẹrin ọlọ́wọ́ yọ alukurani kó lẹ́mìí ẹ̀ wọ́n nítorí pé alukurani àti music wọn ìjọ gbé inú ọkàn kan ayédà kí kurani ó jókòó ń bẹ̀ kí music ó jáde àbí kí music ó jókòó kálukurani ó jáde àwọn méjèèjì wọ́n yẹ sọ̀rọ̀ ẹ̀ alukurani máa ń tọ́yàn sójú ọ̀nà ọlọ́wọ́n ọba ni music máa ń léyàn kó lójú ọ̀nà ọlọ́ni bó o lè yẹn sọ wá ní méjèèjì la bó o ní student ti ń kéwú ẹ àbí ọmọ ti ń lọ mọ́dúrásà tí ó wà lóhùn gbọ́ music alukurani ọ̀fẹ́ kó jòkólẹ̀ music náà ọ̀fẹ́ kó jòkólẹ̀ kọ́rọ́rùn ọ̀kọ́ jáde fún kan ni àwọn méjì wọn lè jọ gbé music táwọn wíyí jama àwọn àlùfáà wa wọn ni wàllá àfáà wa abdullahi eh, umar wọn àti ọ̀rẹ́ rẹ̀ kanjọ́ lọ abdullahi bin umar ta wíyí ọmọ umar ibn khattab wọn ni wọn lọ àwọn nǹkan náà wọn wá ń kọ orin ta wíyí pẹ̀lú àwọn eréṣiṣẹ́ àwọn ìlú yìí lásìkò wọn nígbà tá a nàbí lọ tán wọ́n ní abúlábùn Umar ọwọ́ fi rẹ̀ ó fi bọ etí ẹ̀ títí tí wọ́n fi kú ládùúgbò tí wọ́n ti ń kọrin yẹn nígbà wọn kú mbẹ ni wọ́n sọ fún ẹni tán jọ rìn pé ṣé kò gbọ́ mísíkì mọ́ ṣé kò gbóhùn ìlú yẹn mọ́ ó lóun ọgbọ́n mọ́ àfọwọ́ abúlábùn Umar wọ́n sì wá yọ ọwọ́ rẹ̀ kó ní etí rẹ̀ torí àwọn ti mọ̀ pé ìmọ̀ ń ba ọkàn jẹ́ kò sí mọ́nì tó lè ní tó bá jókòó síbi wọ́n ti ń play mísíkì oye àwọn àlìjánu ara rẹ̀ ó sì máa gbéra wọ́n máa gbéra báyìí eré lọ́kọ̀ọ̀kan máa mì wàláhì àlìjánu ni wàláhì tàlà tọ́báyà ọmọ náwọ́ tọ́báyà ọmọ nẹsẹ̀ tọ́báyà ọ̀fẹ́ kan ọmọ jó wọn àfa tí wọ́n máa ń yọ àlìjánu lára àwọn èèyàn tí wọ́n máa ń ka àdúrà rúkìá fún yàn wọ́n máa ń sọ fún gbogbo àwọn tálìjánu bá kọlù pé torí tọ́ba fẹ́ kálìjánu yẹ ó tètè lọ eh, má máa gbọ́ mísíkì o torí tàbá ti gbọ́ mísíkì àlìjánu ti filé rẹ̀ ṣe bùgbé nìyẹn ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa wọ́n ní ẹ̀ẹ́rí kéèyàn máa gbọ́ music wọ́n ní ìmọ̀ ń ba ọkàn jẹ́ ni èèyàn ní jẹ́ ni ọlọ́mọ o lè gbọ́ music kọ́ kọ́ kọ́ kọ́ kọ́ ọmọ kọ́ ọmọ di wèrè ọ̀sọ́gbọ́n tó fẹ́ dá sí ọmọ lọ láàrin ìlú báyìí owó onímọ̀ àpótí ya wèrè àwọn èèyàn máa gbé kí ni ń ṣe é what's wrong with him lọ́kàn mọ́ mìírí yọ̀ọ́ mọ́ mìírí jẹgẹjẹgẹ báyọ̀ ọmọ lọ́yọ̀ ọmọ bọ̀ lójú orin lọ́nà eh, fagbamẹ́yẹ ọmọ kan náà ọmọ òun nìkan náà nìyá rẹ̀ bí ọkùnrin náà sì ní jẹ́mọ́ ó fi kíní sí ti báyìí ní gbọ́ music ọmọ pé mọ́tò ń bọ̀ jàmá kọ̀mọ́ pé mọ́tò ń bọ̀ kọ̀ gbọ́ ohun mọ́tò mọ́ bí mọ́tò ṣe fa ọmọlẹ̀ ní jẹ́mọ́ ẹ wo wàhálà ẹ wo jọ́ tí bàbá bàbá àti ìyá ti ń ṣe wàhálà bàbá ti kú ìyá nìkan ló kù ìyá wàá lọ́mọ mi lẹ́yìn ẹyọ kan náà music sì mú lọ́rùn ẹ jẹ́ àjìnà sí o jàmá o bẹ́ẹ̀ nìkan máa sọ pé music da ìyẹn máa ń fi pààrọ̀ nú rẹ irọ́ o wọ́n yẹ fipá ronú rẹ̀ wọ́n máa fi dá àwọn aláàlá sínú ayé ni o àwọn fani music ìmọ̀ sọ́yìn di mọ̀náfìkì ọkàn máa ń pèrè ẹlẹ́lẹ́sìn ni oyè oyè sì sẹlẹ́sìn ìwọ́n ọlọ́run ṣẹ̀sìn tọ́ ọ wá ń ṣe nǹkan tí èyí máa ń mú ìyá jìnnà sọ́lọ́hún wọ́n ní èyí máa ń gbàlejò àlìjànú lẹ́yìn máa ń gbọ́ music tí wọ́n máa disturb rẹ̀ inú ilé tí wọ́n bá ti ń gbọ́ music àwọn màláìka ò ní débẹ̀ o ò níra sí di mísìkì kan máa wò ó àfikọ́jẹ́ pé àwọn aṣẹ́wó lọ́mọ wò mẹ́ o ò ní máa gbọ́ àfikọ́jẹ́ pé ìgbọ́kúgbọ́ lọ́mọ gbọ́ bẹ́yẹn bá ti wá gbọ́ orin jàmá mùsùlùmí àwọn àlùfáà wọ́n ní ọpọlọ rẹ̀ láti fi kẹ́kọ̀ọ́ dọ́bàjọ́ máa kẹ́kọ̀ọ́ ọpọlọ wọn ò ní ṣiṣẹ́ dáadáa mọ́ wọ́n máa kọ́ ni wò ká tó wá pẹ́ ni tọ́jẹ́ pé music gangan ni kọ́ọ̀sì tó lè ṣe kiri tó lè ṣe ní yunifásitì yẹri pé aburú eléyìí ni ó ṣe ti kó ó ti kó sínú àgbáńláyé àwọn àjọnu ọmọ tí ma gbọ́ music ẹ máa wo orun rẹ̀ ẹ máa wo ọwọ́ ẹ̀ ẹ máa wo ẹsẹ̀ ẹ̀ ẹ máa wo ẹnu ẹ̀ yọ máa jọ wọ́n yọ fẹ́ máa jọ wọ́n torí wọ́n máa nífẹ̀ẹ́ wọn gan àwọn fáwọn aburú tó wà ní music ni pé tó bá ti gbọ́ musician kan you love him Trust bá sì jó náà ni you love her ó nífẹ̀ẹ́ gan àdánwò tó wá délẹ̀ lẹ́ni ni pé gbogbo àwọn yẹn tẹ́ bá pè lérí fóun báyìí oyè sẹ́gbà àwọn àwọn sẹ́ni gbogbo àwọn tí wọ́n láwọn ń tajà àwọn telecommunication wo àwọn àwọn ní MTN kìíní kan zayn yẹn àwọn ọ̀daràn lọ́pọ̀ ń bẹ́ o music yẹn àwọn òrìṣì láìpẹ́ wọ́n tún máa sọ fún ọ pé àwọn lórin kan tó dáa tó lè gbọ́ o ọ̀yá ọ máa san five naira lóṣù five naira péré five naira ó sì fi báyé ẹ̀ jẹ́ anybody tó bá ti pè tí music bá ti ń bá ti ń dún nínú fóun yẹn pé onítọ̀ ṣàkíyèsí ó lè mọ́mọ́ mọ́mọ́ sọ pé ah eh, ayé ti wá di dàgbòdà kọ́dà àwọn afáàtà pé gan-an <laughs> tí wọ́n fi ṣe rẹ̀ ọkọjá bẹ́ẹ̀ òun kọ́ òun àwọn ọ̀daràn yẹn ló fi bẹ́ẹ̀ o nítorí pé gbogbo nǹkan tí ń bá ti mówó wálé fún wọn kò ní jí ń tọ́lọ́ fẹ́ nǹkan tí wọ́n fi ń ta àwọn èèyàn pé ẹgbà ẹgbà àtúndí tuntun mi bí o kò ní jẹ́ tọ́lọ́ fẹ́ níjọ́ ni wọ́n sẹ́ndì article kan lérí technology lérí science lérí geography lérí ìkan tí ó ṣàǹfààní fọmọ humanity wọn ò ní wọn ò ní sọ pé káyìí ra yẹn ètò wọn máa sọ fún yín ni pé fídíò kan ṣe jáde o oyè clip kan ṣe jáde o music kan ṣe jáde o ká má gbà tán jẹ o ká má dèrè àwọn ọmọ wa rú àwọn bàbá bàbá tá a bá ti ń gbọ́ àtàtà Haruna Sola àti Àpàlà àti Fuji gbogbo wọn bákan náà gbogbo wọn àwọn kìnnìkan wọn kọrin Islamic song kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ bí ìbá ṣe pé kéwú dàrú máyàn lọ́wọ́ aláàánú kùlì lè mú mi nínú yagudu mi náà sọ́ọ̀rì sí tẹ́ bá rí àwọn obìnrin tí wọ́n ń bọ̀ ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹrẹ́jú e ẹnìkan wọn lòun kéwú níbì kan òun gba sàádà àbí òun kéwú lọ́dà àfa kan ó wá lè ra àwọn táwí yìí ni ó wá gbé àwọn obìnrin ta ni wá ń lùlù àwọn obìnrin wá ń jó ó wá ní òun gbẹ́sìn ga sẹ́ẹ̀dí pé eré ẹ̀ dàrú aláàánú ẹrẹ́jú tóbi máa ń bọ̀ ó wá ń lùlù ó ń kọrin láìláìláìlá àwọn obìnrin ń jó ní òhò pẹ̀lú ìjábù pélébé bí wọ́n lo himaru gan ọ̀wọ́dọ̀ jó bí wọ́n lo jàlíbáàbù gan ọ̀wọ́dọ̀ jó ọlọ́ọ̀ni ẹrẹ ju ọwọ́ ní kámájọ́ wọn lùlù wọn wá ń pè òun gbẹ́sìn ga kéwùn ti dàrú ìkékùkénu jàmá aláàní ẹ má sọ fáwọn òbí pé ẹ má pòṣe sáwọn òbí wàlá àtàkùnlá wọn òf ọlọ́wọ́n bá ní ẹ má pòṣe sáwọn òbí ẹ má ní o mami ọlọ́wọ́n bá ní ẹ má ṣe bẹ́ẹ̀ tẹ ẹ bá ṣe lọ́dọ̀ ọlọ́wọ́n bá nǹkan tó tóbi ni mami ẹ dádì ẹ ọgbọ́dọ̀ ní a Oh, uf ọlọ́wọ́n bá ní ẹ gbọ́dọ̀ ṣe uf sáwọn obìnrin kéèyàn máa bẹ̀rẹ̀ pé sáà lè lù wọ́n nínú lulu àti uf èwo ló burú jù ọlọ́run ní ẹrẹ́jú ọwá ń lulu sóbìnrin obìnrin ń jó ẹ̀wá lẹ́yìn gbèsè ga àwọn kéékèèké tí wọ́n ké àwọn kéwú dáradára kéwú dáradára kéwú fò wọ́n mọ̀ ṣe wàlímà alukur'an sẹ́yìn báyà alukur'an lákàáyé wọ́n mọ̀ wá tún ṣe nǹkan tí wọ́n mọ̀ kọ́ wà contrary pẹ̀lú alukur'an alukurani ni ẹ ma gbọ́ mísíkì ẹ wá ń ṣe wàlímà kurani ọ̀kan débi àwọn kan débi lọ́dún kan tá a ṣe wàlímà ó ní ni wọ́n ṣe ń ṣe gbogbo ẹ̀tọ́ bọ́rin bẹ̀ kó lọ́wọ́ ọ̀já wọn náwó wọ́n sì gbé báàbù síwájú ẹ̀ nígbà tá à gbowó pé owó tá a yẹ kọ́ mọ́ṣáláṣí kò fowó sínú ẹ̀ ń wá ń lọ ń wá ń pé wọn ò jẹ́ káwọn náwó yàrá bọ́ rẹ̀ ọlọ́mọ fún lálàáfíà owó tọ́lọ́hùn ṣe ń àfowó ijó ìlú làwọn abáyín dà ìlú làwọn apá ẹ bá ka gbogbo ọjọ́ náà náà bóyá gbogbo ẹ̀ náà two five náà lọ́fẹ́ lọ́fẹ́ sẹ́ yóò máa náà fifty fifty naira wọ́n lè máa ṣe wọ́n láwọn fi lè bì ẹ̀yọ́ màá yá mi ẹ dákun gbogbo ẹni tí wọ́n ti ń gbọ́ music ẹ máa pè sákèsì ẹni kọ́ máa bàtọ́ lọ́n da sára rẹ̀ kọ́ máa bàjẹ́ o gbogbo àgbàlagbà tá a bá ní music ńlẹ̀ tá a ní alálàkàlà wọ́n darí láàmú ìtẹ́fà alákàlà náà nìyẹn tàbá láwọn ọmọdé àwọn ọmọ nídàkudà nínú ilé táwọn ọmọ bá ti ń wò nínú tẹlifíṣàn wọ́n máa kọ́ṣe ẹ̀ wọ́n máa ṣe é àwọn náà wọ́n máa jó wọ́n máa bà jẹ́ kí mùsùlùmí wá lọ bí occasion kí wọ́n ní aláàjì yẹn àti ìyàwó yín lókùnbá yìí tẹ́ fẹ́ jó kó náà wá pé madam wọn làwọn lọ́kàn ọlọ́mọdé àṣírí ibú bẹ́ẹ̀ kò sí islam lára àwọn èèyàn àwọn èèyàn kan gbó kọ islam káàkiri islam ni pé ó máa lo Quran àwọn ọmọ ìdí kura ni wọn kò ṣe ọmọ ṣe tí wọn kò ọmọ ṣe stop it this is what, what is called Islam pure Islam gbogbo àwọn ọ̀dọ́ ó ti ṣe ká má ba ayé ara wa jẹ́ o ká má ba ayé ara wa jẹ́ o musician kan wọ́n ní wọ́n ti gbé mọ́tò hundred million fún musician kan wọ́n ní wọ́n ti fún mọ́tò fifty million èyí ò nítumọ̀ o àti bọ̀tán lọ́jà o gbogbo àtàwọn ti ṣe course in school má má ṣe mistake wọ́n bàbá mọ̀sẹ̀ mistake sọ fún ọmọ rẹ pé music ni kọ́ lọ lè choose ìtumọ̀ ẹni pé wọ́n fẹ́ da àlìjánu ni ẹ kọ́ lọ́ mọ̀ sí wa lálìjánu abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala ẹni kọ̀ọ̀kan wa ọlọ́mọṣà sí wa lélẹ́rí rẹ ọlọ́mọṣà ìgbàdúrà wa mọ̀jọ pọ̀lọ́ wọ́n dàrú mọ̀jìlẹ̀ wọ́n dàrú àwọn ọmọ wa ọlọ́mọṣà bá ní tọ́ wọn gbogbo tí wọ́n rà lù táàfin ní jèrè wọn ọlọ́mọjì wọn débẹ̀ láyé láyé ọlọ́mọṣà ìsànú àwa náà àwa tó ní yọ àwa tá a ti túbà ọlọ́mọdé àtún padà síbẹ̀ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. وإياكم وإياكم السلام